Yeah, due to the uh, increased insecurity in Nigeria, I felt the need to share this simple app with everybody that cares to download the apps. The app is called Life 360. I say Life 360. It will appear like this on your phone when you download the, um, the, the app. So when you download and share it with, with your loved ones. You share it with them according to their numbers. As many people you want it to show on your phone. Tẹ́ bá ti download ẹ̀ ẹ kàn fi number wọn sí ni àwọn loved ones ní tẹ́ bá fẹ́ kọ́ rí. So dẹ̀dẹ̀ àní wípé ó máa jẹ́ kí everybody máa mọ ibi tí everybody bá wà at a particular time. Tó bá ń travel ni ó máa sọ ibi tó wà. Tó bá anywhere tó bá wà ó máa sọ ibi tó wà regardless of the town regardless of the spot. Ọlọ́run má jẹun jí wa gbé o. Ṣùgbọ́n case téèyàn bá wà in danger kínní ó máa show ó dẹ̀ máa show like this lórí map ibi tó ní kálukú bá wà eléyìí tí mo show yín sìn àwọn eléyìí ibi tán wà lélẹ̀ time tán wà bẹ̀ tán wà níbi tán wà lélẹ̀ ibi tán wà the spot and the time ó máa show ẹ̀ should in case you need help at a particular time ó máa mọ ibi tán wà tán bá dẹ̀ já fóònù ẹ gbà àbí tán jí fóònù ẹ mú àwọn tán pa fóònù yẹn ibi tán ti pa ó máa ṣò ó dẹ̀ máa sọ percentages tí bátìrì fóònù yẹn tó wà àti particular time so ọlọ́run ní jẹ́ ń jí wa gbé o tẹ bá lè download ẹ̀ ẹ share ẹ̀ pẹ̀lú àwọn love ones yín ó máa help ó máa jẹ́ kí everybody máa mọ ibi tán wà àti particular time wherever you are in the world o lè wà yín ní Europe ẹni tó wà ní Nàìjíríà máa bi tó wà tí agbo bá ti ń ṣiṣẹ́ bó wà London bó wà ní as many people tó bá share ẹ̀ pẹ̀lú ó máa mọ ibi tó wà so tó bá wà ní forest gan tí aago ẹ̀ bá ti ní data ó máa ṣiṣẹ́ so mo kàn ní kí n share ẹ̀ ni it's one of the best app i'm using it with my family too thank you ọlọ́run ní jẹ́ ń jí wa gbé o ẹ ṣeun.